إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يذل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú nípa àlàyé tíra al-Umda fi al-Ahkam lẹ́yìn ìgbà tí a ti ní ìsinmi ráńpẹ́ fún ìjókòó ẹ̀kan nílé tí ọdún Eidul Adha tí ó ṣe sábàbí níní àlàfo kékeré náà láti fi lè ní Rahatul Eid abẹ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ Eid kọ́nà kó jẹ́ ká ṣe ní orílẹ̀ ìgbẹ̀ عن ميمونة بنت الحارث رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم أنها قالت ودعت لرسول الله صلى الله عليه وسلم ودوء ودوء الجنابة فأكفى بيمينه على يساره مرتين أو ثلاثة ثم غسل فرجه ثم ضرب يده بالأرض أو الآحف مرتين أو ثلاثة ثم تمضمض واستنشق وغسل وجهه وذراعيه ثم أفاض على رأسه الماء ثم غسل سائر جسده ثم تنحى فغسل رجليه فأتيته بخرقة فلم يردها فجعل ينفض الماء بيده حديث يا ميمونة ni abẹ́ ọ̀rọ̀ janaba ní ìjọkọ́ tó kọjá aka hadithi ya wa aisha aka fún wa ní ìjọkọ́ tó kọjá lónìí pẹ̀lú ọgbọ̀lọ́wọ́n bá subhanahu wa ta'ala àmọ́ ìyànàná àwọn nǹkan tó rọ̀ mọ́ hadithi ya wa maimuna eléyìí tí wọ́n ń sàlàyé fún wa nípa bí anábi sallallahu alaihi wa sallam bó ṣe wẹ̀ jánábà ní ojúpọ̀nà míì tó yàtọ̀ sí ojúpọ̀nà tí àwa àìṣá tí wọ́n fi gbà wá a ṣàlàyé fún wa wípé àwọn nǹkan wọ̀nyí ní umúrí dákìlìyà takhussul buyut wa khasatan ghurfatan nabiyyi sallallahu alaihi wasallam àwọn nǹkan a gbọ́dọ̀ rí ẹnìkankan nínú tí ó tún gba àwọn nǹkan wọ̀nyí wá illa azwajuhu radiyallahu anhunna àwọn sọ̀háábà tí ó bá gbà wá wọ́n mọ̀ gbà wá bí wá sísọ́ azwaj látọ̀dọ̀ àwọn ìyàwó ànábì oníwó ti kí ni o oníwó ti gbà wá torí pé àwọn àlámọ̀rí tó rọ̀ mọ́ inú kọ̀rọ̀ yàrá ni tòkòsẹ́ tí ó gbà wá sallallahu alaihi wasallam tí wọ́n jẹ́ àwọn ìyàwó ẹ̀ àwọn ní ó lè gbarú àwọn nǹkan báyìí wá fún àlìúmọ̀ tálìúmọ̀ ó mọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn látara rẹ̀ kọ́lọ̀mọ̀ bàríkọlá tí ó tó bá sí àlékún ìkẹ́ ìgẹ́ rẹ̀ fún àwọn sọ̀hábà anábì sallallahu alaihi wa sallam àti àwọn ìyàwó anábì àti àwọn aráalé rẹ̀ tí wọ́n gbà fún tí náà àmín látọ̀dọ̀ Mẹ̀múnà ọmọ Harith kọ́lọ̀n tí ó bá yọ́nú sí wọn wọ́n jẹ́ kan náà àwọn ìyàwó ànábi sallallahu alaihi wa alihi wa sallam wọ́n ni wàdó àti lè rasulillahi sallallahu sallam wàdó aljanaba wọ́n ni àwọn pọnmi fánàbí fánàbí fi wẹ ìwẹ̀ janaba fa atfa biyaminihi ala yasarihi ó wá fi ọwọ́ ọ̀tún ó fi bu omi sí ọwọ́ òsì ó sẹ́ omi sọ́wọ́ ó fọ̀ marratain aw lẹ́ẹ̀mejì tàbí lẹ́ẹ̀mẹ́ta thumma ghasala farja lẹ́yìn wá gbà náà ànábì wá fomi fọ abẹ́ rẹ̀ thumma daraba yadahu bil ard awil ahi marratayn aw thalatha ànábì wá fi ọwọ́ rẹ̀ ó fi gbo ilẹ̀ lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀mejì kí ó lè fọ àwọn ẹ̀gbin tó lè lẹ̀mọ́ ọwọ́ nígbàtí ó ṣe ìmára tán fún ibi tí ẹ̀gbin ti jáde thumma tamadmada wastanshaq lẹ́yìn wá gbà náà ó yọnu ó sì fi imú wàgásàlà wájú ahuwa dírọ àyìn ó sì fọ ojú rẹ̀ ó sì fọ apá rẹ̀ náà asàlẹ̀ fún ayé pé gátìlù dírọ àyìn yìí yóò kó àwọn àtọ́rọ́fì àtọ́bẹ̀ àwọn orí ọmọ níkàwá yóò kó sínú sí yí lẹ́yìn wá náà wá da omi sí orí rẹ̀ sá ìrajà lẹ́yìn wá náà wá wẹ gbogbo ara rẹ̀ fún mẹ́tàná ha ànábì wa takété tàná ha ó takété ó yẹ̀bá kúrò níbi tó ti wẹ gbogbo kúrò níbi tó ti ṣe gbogbo àwọn nǹkan tí a sọ bó ṣe ìta àkàsókè yìí fàgásàlà rìjìlá yìí ó ẹ̀sẹ̀ wá fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì fa àtẹ́ìtù bìkìrìkọ́tín falamírídà mo wá fún ní bí aṣọ ìpélé pé kó fi nu àwọn omi tí ń bẹ ní ara rẹ̀ fàjá àlàyé ń fi dùlmá àbíyẹ́dìhì ànábì ò gba aṣọ ìpele náà lọ́wọ́ ìyá wa Màímúnà ànábì wa ń fọwọ́ yán omi kúrò ní ara rẹ̀ àwọn tútútà tu ìtútù pé dákàtú ní eré fèrè gẹ̀rígbò hadith àwọn ọ̀rọ̀ tí ó lè fẹ́ dàbí kó fẹ́ pa nínú àhàdísì tí a kà yìí àwọn nígbónà wàdáàtù lè rasúlìláhì sallallahu alaihi wasallam ayé jàátù láhù fìlìmọ̀kárì lè àdìlẹ̀ rúsìlì mo gbé omi náà sí ààyè kan tí a ti sàdáyanrí láti máa fi wẹ̀ nítàlẹ́pù níbi ìbálùwẹ̀ wàdú aljanaba wàdú a òun náà ni mọ́ òhúsùlè janaba omi tàà fẹ́ fi ṣe wẹ janaba wàdúhù òun ni omi wùdúhù òun ni àlùwàlá tàbí ìwẹ̀ tí a fẹ́ wẹ̀ bákanáà gbónú akfàá ìtumọ̀ rẹ̀ náà ni pé àmáàlàhù ó sẹ́ omi ó sẹ́ sọ́wọ́ rẹ̀ kò tọwọ́ bọ inú omi ẹ̀mùbà sáratàn dọ́rọ̀bà bí yádáhù bí ardi al-ahid masa yádáhù bí ahadihima ó fi ọwọ́ rẹ̀ méjèèjì ó fi gbo ara wọn nígbà tó fi gbo ilẹ̀ tán wà fọ́ rẹ̀ méjì ó fi gbo ara wọn lè dá láti alìkọ̀dáàrọ̀ bàdẹ̀ ìsìnjá láti lè mú àwọn ìdọ̀tí tó bá lẹ̀ mọ́ lọ́wọ́ lẹ́yìn ìgbà tí ó ti tábà tán bákan تنحى تحول من مكانه إلى ناحية أخرى ó yẹ̀bá ó ta kété kúrò níbi tó wà tẹ́lẹ̀ sí àyè míì alìkírìkọ́ kíta àtúnmìnà fìyà níta ń pè ní kírìkọ́ òun náà ni ìpele aṣọ kékeré níta lè pè níbi ankachi tàbí bí tówẹ̀l kékeré eléyìí tí wọ́n pa lẹ́sẹ̀ fún ìmọ̀ nu ara bákan náà yanfudu alìmáà bí máa ná yusallifuhu min ala jasadi ó ń yán omi sálàpọ̀ kí èèyàn máa yán nǹkan báyìí ń jẹ́ bẹ́ẹ̀ kí èèyàn máa yán omi kúrò láàrin kí èèyàn sí báyìí kí èèyàn bá wẹ̀ tán omi wà láàrin kí èèyàn sọ báyìí الشرح والإجمالي àlàyé ní àkótán afáàní nínú hadithi tí a kà yìí yáwa ummul mu'minin Maimunat al-Hilaliyya radiyallahu anha wọ́n sàlàyé fún wa kayfiyata sifati ghusl nàbí sọ̀lọ̀sọ́lọ̀ mẹ́jànàbá bóòlù ànábì sallallahu alaihi wa sallam bóòlù ni wọ́n ti máa ń wẹ̀ rẹ̀ jánàbá kò sí tàbí kankan tí ó sọ fún abánẹ́bí sí mẹ́wọ̀n jánẹ́bà kò sí tàbí kankan tí ó sọ fún abí ànábì sí mẹ́wọ̀n ẹgbó súlù kò sí àwọn ìyàwó ànábì náà ànábì ó wẹ̀ lójú wọn àwọn ni ó wà á gbà àwọn làwọn tàbí ó gbà lọ́wọ́ àwọn ìyá wa wọ́n sọ báyìí wípé bánàbí tí máa wẹ̀ nì torí pé òmúrú ń yà nǹkan tó lè pé kò sẹ́ni tó rìpọ́ọ̀tù ẹ̀dùn àwọn ìyàwó ànábì náà wọn so wọ́n ní wọ̀dátùlà òfin mẹ́kánì lè mọ̀ ájílẹ̀ gúúsùlì yìí máa á lè yẹ̀kùtẹ́sì làbí yìí àwọn ń gbé omi sí àyè tí àwọn palésè fún àti máa ṣe ìmọ́ra tẹ́ ti máa ń wẹ̀ omi tánàbí sọ́lá sọ́lá tí yóò fi ṣe tí ó fi wẹ̀ ìwẹ̀ àjánábà náà wọ́n ní anábì sọ́làsọ́lá ó fọ ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mejì tàbí ní ẹ̀mẹ́ta lẹ́yìn náà ó fọ abẹ́ rẹ̀ láti lè ṣe ìmọ́ra gbogbo tí ó bá lẹ̀ mọ́ nínú àwọn erípa jánábà ilé tí ó wà ní ara rẹ̀ pàápàá jùlọ ní àyè tí ó ti jáde lẹ́yìn wá àgbà náà ó fi ọwọ́ rẹ̀ ó fi gbolẹ̀ láti fọ ní ẹ̀mẹ́ta lẹ́yìn náà ó yọnu ó sì fọ ojú rẹ̀ àti ọwọ́ rẹ̀ méjèèjì ó sì da omi sí orí rẹ̀ ó sì fọ gbogbo ara rẹ̀ pátápátá ó kúrò níbi tó wà níta kété ó wá padà fọ ẹsẹ̀ méjèèjì lẹ́yìn wá padà Maimuna radiyallahu anha wọ́n wá fún Ànábì sallallahu alaihi ní aṣọ ìpele fi nu ara kọ kò gbá lọ́wọ́ ni wọ́n yan omi lára àwọn fìtìhìyà eléyìí tó wà nínú hadith yìí tàbí tá a lè sọ pé tá a lè rí níbẹ̀ ìsìnbáàbù ìrìdájì lìmáàṣì wàkádà àlìbáàbù ìfàhà a fífẹ́ fún ni wípé kí a pa léṣe fún ẹni tí ó bá fẹ́ ṣe ìmára omi tí ó fi ṣe mọ́ra àti aṣọ tí yóò wọ̀ tó bá ṣe ìmára tán a rí mẹ́ pé nínú nǹkan tí afẹ́ni bákan náà khidmatu zauja zaujaha aw khidmatu zaujati zaujaha kí ìyàwó gómọ̀ ṣe bọ̀ yìí ó mọ̀ sí bọ̀ yí ọkọ àrígbọ́yé nínú hadithi yìí wàhádà wájìbùhà àbá ní ilé ìsí aṣọ yìí ìkan nínú àwọn ojúṣe rẹ̀ ni o wà ìsáni ha nínú àwọn dáadáa tó lè ṣe sí ọkọ òun ló wà láwọn bí ọdún bíi mélòó kan sẹ́yìn àwọn ọ̀rọ̀ kan jáde nípa wípé ǹjẹ́ obìnrin tó lè ṣe kídímọ̀ ọkọ rẹ̀ bóyá bí ọ̀rọ̀ yẹn ó wẹ̀sẹ̀ jáde nìkì sọ̀rọ̀ tuntun ọ̀rọ̀ tó ti gbà tipẹ́tipẹ́ náà ni bọ́ta àwọn kọlọ̀rọ̀ sí tó lè gbé àwọn tí wọ́n orí ìlànà tí wọ́n dúró lé lórí ìlànà tó gbọ́n gbáà ni kìí ṣe ìlànà tó tọ́ wọ́n rọ̀ wá já ọ̀rọ̀ yìí wọ́n bẹ́ ti káwọ́ rẹ̀ wọ́n gbé e lárugẹ débi wípé ìgbà tó padà wá yá tó padà di típa wọn náà ká àwọn ìyàwó wọn ya ìhànnà mọ́ ọ lọ́wọ́ kódà lórí ọ̀rọ̀ yìí ẹlòmíì ti di obìnrin tí ò sí ní ọkọ mọ́ ẹlòmíì ti di obìnrin tí ò sí ní ilé ọkọ̀ mọ́ lórí ọ̀rọ̀ wípé lẹ́yìn wípé kọ́kọ́ sọ wípé òun fẹ́ bá láṣepọ̀ bitimila kó ló yá lẹ́yìn ìyẹn kò sí iná dídá kò sí à ń wẹmọ kò sí à ń pọnmi kò sí à ń fọṣọ kò sí kò sí hídímọ̀ kankan lẹ́yìn wípé tọ́ tọ́kọ bá ní tọ́ bísmìlá bísmìlá òtí àná nìyẹn lẹ́yìn ìyẹn kò sí nǹkan mọ́ ọ̀rọ̀ náà padà di iṣu àtàyàn yẹn débi wípé ọ̀gọ̀ọ̀rọ̀ obìnrin ló padà fi ilé ọkọ sílẹ̀ sọ́hìn lódodo adínà àmọ̀dá ìbù tó sọ bẹ́ẹ̀ ìpè kì í ṣe wípé nínú wàjìbá nínú tó jọ̀ràn yẹn ni wípé kó mọ̀ ṣe kí ọkọ alhamdulillah àwọn mọ́jáàbí tí wọ́n sọ náà àwọn mọ̀dáhì tí wọ́n sọ wọ́n tún wá fìkan kún ìyẹn ni àwọn tó jẹ́ agbódegbà ọ̀rọ̀ yìí àwọn wọ́n yọ yẹn kúrò bẹ̀ bí àwọn yọ ni o wọ́n mọ̀mọ́ yọ ni wọ́n sọ fáwọn yẹn ni o wọ́n rí wọ́n dọwọ́ bo ni o wọ́n sa ìmọ̀ kan rẹ̀ ní wọ́n láàlà ìkànnù mẹ́tẹ̀ẹ̀ta àwọn mọ́jáàbí tó dúró lórí ọ̀rọ̀ yìí nínú àwọn mọ̀dáhì àwọn sọ wípé tọ̀ lóòótọ́ kì sọ̀rọ̀ èèyàn fún kó mọ̀ sí gbogbo nǹkan tá ń sọ ìlẹ́yìn pé tọ́kọ bá nítọ̀ oorun yá kan ọjọ́ ṣeré ó parí lẹ́yìn yẹn kò sí nǹkan mọ́ pé bóbìnrin yẹn ti wà yẹn o tó yẹ pé bóun àtọkọ rẹ̀ ṣe ń lò nìyẹn o kó mọ̀ wípé tóun bá sick gbogbo medical bill bàbá àwọn ni ó sanwó rẹ̀ o ó wà nùtúrà ó wà ń bẹ̀ bó ti wà ń bẹ̀ yẹn pé tó bá jẹ pé yẹn náà ló mú wípé ò ní pọnmi bọ́kọ̀ rẹ ò ní dáná fún ò ní ṣe oúnjẹ fún ò ní ṣe kídímọ́ rẹ̀ tó o bá ti síìkì pé bàbá rẹ bàbá rẹ nílé bàbá ìyàwó ò ní yóò sanwó ọsítà bìlì rẹ ọkọ ò ní tẹ́ kọ́pọ̀ tí ó sàn so bóò lẹ́sẹ̀ wá mú apá kan tẹ́ fi apá kan sílẹ̀ méjèèjì náà bẹ́ẹ̀ kẹ́ mú torí pé ó lọ pàrípàṣù náà ni méjèèjì lọ bá nára wọn kọjá ní kò sí kìdímọ́ tọ́yì máṣì kò sí kìdímọ́ kò dẹ̀ dínà pákọ̀ tì bíyà lórí rẹ̀ tọba sáìsàn so méjèèjì náà ló ti kíni òun ló lọ wọ́n bèèrè bèèrè ọ ṣékù tèmi rahimahullahu ta'ala ṣékù tèmi sọ wípé áádà ìntààmọ̀ tààbá ńlẹ̀ òun náà ní wípé láti láíláí làwọn ìyàwó ti máa ń ṣe kìdímọ́ àwọn ọkọ wọn wọ̀lá àádá muhammad so in ta bá sì pè ní àádá a lè fi ṣe ìdájọ́ torí pé nǹkan tí ó rúfù ń tá ti mọ̀ tá ti mọ̀ láwùjọ nígbà títí láíláí ni obìnrin ti máa ṣe bọ̀ yìí sí ọkọ rẹ̀ so àwọn àfáàfán wọn pé kì í sọ̀rọ̀ yàn wọ́n dẹ̀ sọ pé tọ̀ tó bá síkì náà kì í sọ̀rọ̀ yàn sí ìrìnsanwó lọ sí kí ìrìnsanwó lórí ẹ̀ lọ́sítà kó pe dájẹ̀ dájẹ̀ sanwó lọ́sítà dèjì so hábìhì ibi kílíkà so lọ́sàrù lọ sàlámù so àwọn tí wọ́n ṣe agbódegbà ọ̀rọ̀ yẹn so wọ́n kó tán ó yẹ kán ṣe kí ni o ó yẹ kí wọ́n kó tán tán kó méjèèjì kan kó tán ni so kí ṣe pé yùmínú nàbí báàdì wọ̀nyẹ fúrú nàbí báàdì so kọ́nà ọba àdìgbọ́lá kó sànù wa kó fún aṣèkò ń gẹ́ ìlú tó bá jẹ́ wípé rúfù ti wọn ó ní wípé obìnrin kì í bá ọkọ ṣiṣẹ́ ọkọ náà ni ọwẹ́ mọ́ òun náà ni ọ dáná in tí ó wáyé mi ní pé ṣé tọkọ bá dáná yẹn ṣé yóò dáná fún ìyàwó jẹ ìyẹn ni èmi ò sí mọ̀ because <laughs> ṣé iná tó bá dá ṣé yóò dá fún ìyàwó jẹ àbí iná ti tiẹ̀ àtàwọn ọmọ nìkan mọ́lákún kẹfà tàkùnmù irú ìdájọ́ wo nìyẹn ìsọ́lá sàlámù torí kò yé mi ni ò pé ṣé iná tọ́kọ bá dá ṣé ọkọ nìkan ni ó jẹ́ ni àbí ìyàwó náà ń bẹnu ẹ̀ wá tó ló wá tí ó wà jẹ́ ń bẹ̀ ọlọ́run kó sàánú agbódó sí wa láyé tó ní rúfù ti yí o ni wípé àwọn bàbá ńlá bàbá yí wọn dáná fáwọn ìyá àwọn ìyàwó wọn ní kò sí wàhálà ó di yé ṣùgbọ́n tá a mọ̀ ò ó dàrú àwọn lárúbáwá àwọn obìnrin máa ń ṣe kídímọ̀ àwọn ọkọ wọn ìgbà tí ọmọ ànábì sọ́là sọ́là Fátímà ìgbà tí ó lọ bá ànábì sọ́là sọ́là pé iṣẹ́ ilé pọ̀ kánàbí ní ọmọ ọ̀dọ̀ gan kánàbí ọ̀dọ̀ tí ó tẹ̀ mọ́ ràn lọ́wọ́ tí ó máa fi tí ó ń kankan ní kò ọ̀dọ̀ kankan tí máa fún ọ máa ṣe subhanallah alhamdulillah wàlá ilaha illallah wallahu tó fọ́n ní ànáyì sallallahu ní kọ́dímọ̀ ó ní kí ó di pé ọkọ rẹ̀ lè mọ́ fẹ́ tó mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mẹ́wàá ní ìwò lójúmọ́ tí kọ́ tí mọ̀ bá dé ó ní ẹ̀mẹ́jọ lọ so àwọn ìsúrọ́fù kó mọ̀ ṣẹlẹ̀ tó rí pé ó ní mọ́ ní 200% focus gẹ́gẹ́ bó ti yẹ kó ní gẹ́gẹ́ bí ọkọ lórí ìyàwó rẹ̀ anábìsọ́lá fún ní nǹkan mí ìyàtọ̀ sí so ni pé àwọn ìyàwó wọn máa ń ṣe kí ni o wọ́n máa ń ṣe bọ̀ yìí sí wọn láṣáka wípé káàdà nàbí sallallahu alaihi wasallam fi khidmati hàlìyí ànábì sallallahu alaihi wasallam náà mọ́ ń ràn àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ eléyìí kò sí nǹkan tó burú mbẹ̀ àwa náà mọ́ ń ràn àwọn ìyàwó wa lọ́wọ́ ṣùgbọ́n kì í ṣe wípé kí ó wá mọ́ sọ fún àbú wípé àbú à seven thirty mọ̀ sí ẹ̀mọ̀ sí tí wọ́n bá bọ̀ ọ̀fà kànga wọ́n kàn fi ṣáánà ni kìí ṣe wípé kìí ṣe pé yẹ̀lìdámù húzàlì kìí ṣe pọ́ọ̀rọ̀ èèyàn ní kí ìtọ́nà àbá akọ́lọ̀ tó bá ṣe dáadáa fún wọn nígbà tí àwọn aṣíwájú atọ́fẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí níyàwó àwọn àwò yí pé bóòlẹ̀ yí ṣe ń gbègbè sí ayé ìtìrí ìgbà ẹ̀bá àwọn ìyàwó yín ẹ̀bá wọn pọn mi ẹ̀bá wọn lọ ọjà lọ ra ìlò lọ ra kíní obìnrin ló yẹ kó máa ṣe gbogbo ẹ ṣùgbọ́n nígbà tó yá wọ́n padà rí pé àwọn nǹkan yẹn kìí ṣe nǹkan tí ẹ̀sìn kọ̀ a lè ran àwọn obìnrin lọ́wọ́ ṣùgbọ́n kìí ṣe wípé tán sọ di responsibility ọkọ tí àbú ẹ̀yìn ilẹ̀ kan ẹgbàgbálẹ̀ kò dẹ̀ sóbìnrin tí ò ní fẹ́ fún yàn nígbàlẹ̀ fifty dá án èèyàn lè sọ pé tọ̀ mi gbogbo obìnrin ni yóò fẹ́ fún ọkọ nígbàlẹ̀ ṣùgbọ́n èèyàn lè sọ pé tọ bàbá mi kì í bá ìyá mi gbá so ṣùgbọ́n tá a bá ràn wọ́n lọ́wọ́ kábi ṣe ìsàn kò sí nǹkan tó burú ń bẹ̀ sanu sáàbọ̀ alàzàrí ọlọ́run sàn alẹ́sàn lórí rẹ̀ ṣùgbọ́n ti tẹ́bí káwọn obìnrin wá rí ní ojúṣe pé àbú ọlọ́bà ń fa mi orí tán lé o tẹ̀wọ̀n pé mo gbẹ́wà kaná mo di pampas ọmọ yàgbẹ́ sí mo ti kíní kan iṣẹ́ ti ẹnu iṣẹ́ tèmi ni pé bóò ni oúnjẹ ó ṣe dé inú ilé àtàwọn nǹkan míì tó bá jẹ́ ojúṣe ọkọ nínú yàrá nínú ilé so nítorí náà gbogbo àwọn ìṣe sí ìlàbọrùn èbó ìlàbọrùn èbó gbogbo àwọn nǹkan tí ó máa ń bí nìyẹn so kọ́lọ̀ bàdìsọ́lá kí ó bá san àwọn ìyá wa lẹ́sùn olóore kí a gbọ́njú mọ̀ wípé wọ́n máa ń ṣe bọ̀ ìsìn àwọn bàbá wa ni kọ́lọ̀kọ́ bá fún ọlẹ́ sọ̀rọ̀ ni kò sáburú ọkọ́ lè lọ ọjà kó lọ́ra kan wá kó ilé ìkòsí nǹkan tó burú ń bẹ̀ ṣùgbọ́n kì wá sí pé kó wájẹ́ rí pé àwọn iṣẹ́ inú ilé kó jẹ́ pé kọ́ iṣẹ́ kó pọn mi kó tó wájú pé ọ̀fíṣíálè ìtàbùwò máa ṣe nínú iṣẹ́ ilé òní pé kó máa gbálẹ̀ kó máa pọn mi eléyìí yóò gba ìfurasí lọ́dà tí ìwọ̀n bá yín tí ẹ̀ bá obìnrin tọ́ yọ́ǹgbà míì táwọn ìyá akọ́ bá ń bẹ lọ́dọ̀ èèyàn àwọn ọṣẹ́ tí èèyàn ṣe tí ó bá tó bá jẹ pé wà jáwé rẹ̀ jọ ànúlé àwọn ọṣẹ́ tó ọmọ bá ṣe tí màmá rẹ̀ bá ti wá wò yín fọ́lọ́mọ o gbúdọ̀ ṣe kí ni ó sun

torí pé àwọn ò fẹ́ fún àwọn nǹkan láwọn ìtumọ̀ tí ẹ̀hàn kò ní fẹ́ lọ lọ́dọ̀ Yorùbá so nọ́sàlá sàlám ara àǹfààní ẹ̀sìn táwọn obìnrin wá ń jẹ náà nìyẹn o àǹfààní ẹ̀sìn tí wọ́n ń jẹ nìyẹn ẹ̀sìn ni ẹ̀sìn ló kọ́ wa bẹ́ẹ̀ tí ò bá fẹ́sìn kò sí nǹkan tí ń jẹ báyìí obìnrin náà ní oṣù kí ni o kódà olóòtú lọ sí jẹ́ gan yóò sì fẹ́ tọkọ̀ ó sì jó iṣẹ́ tó bá ti lọ náà ni yóò tún fa dáná oúnjẹ ńlálẹ́ obìnrin yóò lọ yóò bọ̀ alájàpá yóò káàkiri ayé hmm, yóò ṣiṣẹ́ dé yóò kówó dé yóò tún fi dáná oúnjẹ tọkọ lẹ́nu ṣùkọ́lọ̀ ọba àríkọlá kó ṣàánú àkójọ tiwa kó sì wá ní ọkùnrin tán yányán bákan náà nínú àwọn àfikìhìyà eléètò àrùn hadith yìí láà tudkhil al-yadayni fil ma' qabla ghaslihima in kana mustayqiran min an-nawm aw kana bihima hadha wọ́n ní o gbọ́dọ̀ tọwọ́ bọ omi ṣáájú kó tó fọwọ́ náà pàápàá jùlọ tó bá jí lójú oorun tàbí ẹ̀gbin ó wà ní ọwọ́ náà ìgbàláàyè kí a lo alimutọ́hìr mutọ́hìr ni yájú ọṣẹ yẹpẹ tí èèyàn lè fi fọ ọwọ́ pó mọ́ láti fi lè ṣe ìzálàtò rọ́hìà àwọn òórùn tí tí ò bá dà tí ń bẹ ní ọwọ́ bákan náà albadi ubi ghusl al-farj bi ghusl al-farj qabla albadi bil wudu a fẹ́ kí a bẹ̀rẹ̀ pẹ̀lú kí a tábà ṣáájú kí a tó bẹ̀rẹ̀ sí ń ṣe àlùwàlá tàbí ká tó bẹ̀rẹ̀ sí ń wẹ̀ ilé àárí nínú hadith ya mùmúnà rẹ̀ bákan náà ìgbà láàyè pé nínú àwọn ọ̀nà tá a ti lè wẹ̀ jánábà òun náà ni ọ̀nà ilé ìtasọ̀ yìí tẹ́lẹ̀ pé yàtọ̀ sí hadith ya wa Àìṣà ilé ìtakà ní ìjòkó tí ó kọjá bákan náà tààkìrù gọ́pìlì ríjìlì yakúnù lèmọ̀ yẹ́pọ̀ ìdáhùn ríjìláyé máa ń la ẹjùlì kí èèyàn lọ fífọ ẹsẹ̀ lára wọ́n ní eléyìí yóò máa wà fún ẹni pé ìgbà tí ó ń wẹ̀ kò sí assurance wípé omi dé gbogbo omi tí ó padà fọ̀ níta yìí bọ́dá ẹgbẹ́ assurance kó mi dé gbogbo bẹ̀ kò sí nǹkan tó burú ó lè má padà fọ ẹsẹ̀ yẹn ṣùgbọ́n eléyìí tí ó lọ́lá jù òun náà ni pé kó fọ ẹsẹ̀ yẹn láti fi lè ká ìrújú kúrò pé sómi débẹ̀ àbomi ò débẹ̀ tó bá wulẹ̀ bí fọ́ kálá ó ti parí nìyẹn bákan náà Imam Qurtubi rahimahullah àwọn sọ wípé hikma ti ń bẹ nínú bí ànábì sọ́là sọ́là bó ṣe lọ́ra tó yẹ pé ó padà wá fọ ẹsẹ̀ wọ́n ní in tó fà á ni wípé nínú ìgbìyànjú tí wọ́n àwọn sọ wípé kó lè bá jẹ́ wípé ó bẹ̀rẹ̀ pẹ̀lú tí mọ́ fi bẹ̀rẹ̀ tó bá sàlùwàlá ó sì parí rẹ̀ pẹ̀lú nǹkan tí mọ́ fi parí àlùwàlá imam kúrúsùgbé àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ yìí kọ́nà ọba tí ó pọ̀ láàrin àlùwàlá láàrin fífọ àwọn àdọ́wò oríkèríkè àlùwàlá tá à ń ṣe kò sí nǹkan tí ó burú ń bẹ̀ torí pé àrẹ́mí sọ́lá sọ́lá ó ta kété kúrò ní tó ti ń fọ tó ti wẹ gbára ó yẹ bá sẹ́gbẹ̀ náà ó padà wá fọ ẹsẹ̀ máa kan á rí pé ìfisọ́ọ̀lù ti wà ń bẹ̀ àsìkò tí ó fi kúrò níbẹ̀ yẹn síbi tó wọ́pọ̀ sí yẹn náà so just a little distance yẹn ti ó ti ṣẹlẹ̀ náà nìyẹn wọ́n ní eléyìí wọ́n ní kò sí nǹkan tó burú ń bẹ̀ bákan náà jàwáàzù tẹ̀síìtù bìlìkìrìkọ̀ wà ń pàlìyà ìgbàláyé pé ta bá wẹ̀ tán a lè lo tó wẹ̀ ọlọ́kùnbà kan àbá lẹ́sùn olórí nítorí sọ yìí ní ti bẹ́ẹ̀ bí atúnlé tún rí àwọn jẹ̀mọ́ kan ní ìsìn tó sọ pé láàmùsàn àwọn inú báàfù làwọn ọkọ ti ń wẹ̀ ní yàrá àwọn ọkọ àtàwọn ìyàwó tá fẹ́ wẹ̀ wọ́n inú báàfù báàfù olójú ńlá bí a fi pami nìyẹn ibẹ̀ ni wọ́n wẹ̀ sí wọ́n nínú yàrá tó bá ti wẹ̀ síbẹ̀ àbúrò wà lọ dànù síta òun ti máa dúró nílá tó bá ti wá wẹ̀ tán so àbúwà lọ bá da omi yẹn síta tó ní hadithu hammam sanabi sọ́là sọ́là sọ wípé ẹni tó bá ẹni tó bá wọ hammam hammamat tí ó wá bọ́ra rẹ̀ sí òun bẹ́ẹ̀ tó fẹ́ wẹ̀ pé ọlọ́run gbèjìnà sí ìkẹ́ rẹ̀ ṣùgbọ́n kì í ṣàlàyé táwọn àfáà sọ lórí hadith rẹ̀ kò sábà nǹkan tó sọ báyìí ètò ewu tí ń bẹ ẹnu kí ẹ̀mọ́ dájúráka ewu tó lágbára ní o aláì man tashayyaha fi butuni al-kutubi dọ́yà al-ahkam man tashayyaha fi butuni al-kutubi dọ́yà al-ahkam ẹ bá sọ tí àdáfà tí ó sí ìrṣáàdù mu'allimi tí ó sí ìrṣáàdù mùsàárín ẹniyàn yóò rá ìdájẹ́ ẹ̀sìn tó pọ̀ yóò rà láàrin ọlọ́ọ̀bà nìgbàlá kí ó sàlẹ̀ fún àgbẹ̀yìn fún àmì àtúnlẹ̀ ráwọn kan ní ìjọ ti dẹ̀rẹ̀ pé à ah, ìwọ̀n ọmọ tó ní ìyọmọ tó bọ̀ súnúra sọ́làsàlàmù bákan náà a rí bẹ̀rẹ̀ pé ìgbàlá ìwà fún láti nura tí a bá wẹ̀tọ̀ alìnura abátàràlá alìnu ara kọ́lọ̀ kí ó bá aṣà nípò lára fún àfáwà Sheikh Samir Al-Misri hafizahullah bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ látọ́ báyìí ó wà nípàdé ilé àlọ́lá ní mọ́tàbọ̀ náà báyìí ó fún ní tówẹ̀ ẹ fi lu ọwọ́ nínú àwọn nǹkan tí aláhàgọ̀ lára àwọn ènìyàn tí èèyàn bá ti sàlọ̀ lọ́pàá tí èèyàn bá ti jáde bíi tí èèyàn sàlọ̀ báyìí tó àwọn gẹ́gẹ́ ní òòmù tó ẹ̀wọ̀n àti pàdé èèyàn báyìí yóò fi nu ọwọ́ yóò fi lójú yóò fi nu ẹsẹ̀ so kọ́lọ̀ bàdí kọ́lá tó jẹ́ ká kọ́lọ̀ ń kó sí wa lọ́mọ akẹ́kọ̀ọ́ tí ó lè farabalẹ̀ láti fara mọ́ àwọn àpá pẹ́pẹ́pẹ́pẹ́ nǹkan tó pọ̀ lèyìn mọ̀ kọ́ra wọn tí ò dẹ̀ sínú tíra tàbí tí ń bẹnu tí àti pé ara wọn lèyìn tó kọ́kọ́ rí kinní yẹn kó tó di pé èèyàn padà wàá kà á inú tàbí ó kí ọ̀sáàsùn ṣe kinní yóò ṣùkọ́nà ọba nìkan lákóṣà ní akódó tí àwọn ṣùgbọ́n àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lóde òní ó ṣe láàánú wípé oṣù mẹ́fà tí wọ́n fẹ́ fi ìrìsọ́ọ̀tì wáyé tí ó fi jáde òun náà náà fẹ́ fi kọ́ bàlágà tó fi kọ́ náà orúkọ sọ́rfù orúkọ adam orúkọ tọ́wàáì orúkọ àrùd six months yẹn náà ní gbogbo ẹ̀ ní ìjẹ̀rẹ̀ sọ pé ustaz pé fẹ́rí bàlágà yẹn adam yẹn ní ìjẹ̀ ṣe náà wà sọ́rfù wọn ti mú bá ti mọ̀ ẹgbẹ́ gbogbo tí a ní mọ̀ tú ìwọ́n dẹ̀ oṣù mẹ́ta ṣáàlà kọ́kọ̀s pápápá fún yẹjú ẹ̀ ìjọba bá bí ó lè dàbá kì í sí pé ó lè dàbá kọ́lọ̀ bàlẹ̀ kọ́lá tó ṣàánú kọ́lọ̀n kó jọ kó sọ ánà máa kẹ́kọ̀ọ́ tí ó farabalẹ̀ láti gba ìmọ̀ látọ̀dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n dúró dédé bákan náà ìgbàláàrí wípé a lè fọwọ́ yẹ́ omi lára a rí hadithi gẹ́gẹ́ bí àti wọ́n fẹ́ fún wa kí a ṣe àlùwàlá ní ìtẹ̀lé bákan náà ìwẹ̀ ní ìtẹ̀lé gẹ́gẹ́ bí a ti kà nínú àwọn hadith méjì tí ó kọjá yìí jawazu isti'ana bi ghairi fi idadi ma yahtajuhu al-mar'u li taharatihi ìgbàláyé wípé èèyàn lè wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹnìkan tí ò tó yàn ó lè jẹ́ tí ò tó yàn ó lè jákẹgbé èèyàn gan Eh, abúláì dákùjọ bá ń pọn mi sí ibi tó sọmọ tí wọ́n sọ pé mo jẹ́gẹ́ bí ẹrú ẹ sọmọ pé tí wọ́n sọ nìyẹn ṣé omi yẹn tó bá pọn sọ́lọ̀ òní sọ́lẹ̀ sọ́lẹ̀ ẹ máa ṣe nǹkan torí ọlọ́run ẹ máa ṣe nǹkan torí ọlọ́run ẹjọ́ wà sákàǹtì sákàǹtì ẹjọ́ wà mùsá àtàlì lè rí ẹjọ́ wà ó tún rí oṣojú tafíríndọ̀kan orílẹ̀-èdè bá àti rẹ̀ ní fọ́ọ̀mù ìsìnmọ́rọ̀ rẹ̀ orí pé ó gbájú oṣù méjì lọ́wọ́ rẹ̀ ọ̀gágá abúlé àdákùnbá ń pọn omi sí tó ṣe àṣùwánàlá ọmọ bàjẹ́ o kéwò tí ìyọ náà ni torí pé ìgbà tó tó béèrè lọ́wọ́ rẹ̀ yẹn ó ṣe ìsìáànà ni yàní ni ọgbàládá lórí ní kọ́ ọba kan jẹ́gẹ́ bí ẹrú ẹ̀ àbí wọ́n gbé ọwọ́ ti ẹ̀ fún alágbàfọ̀ gbúrò àwọn ọ̀rọ̀ báyìí ẹ tó bá jẹ́ máa kẹ́kọ̀ọ́ ìmọ̀ wọn gbúdọ̀ wọn bára àwọn báyìí lẹ́nu rẹ̀ tó ní pé asùn ní pé gbogbo ń tẹ́ ẹ bá ṣe táníyàn yìí bá ti jẹ́ torí tọlọ́run pé ṣé òun lọ sárkọ̀ lánàá ó sí sárkọ̀ tó gbọ́n dábàá náà sọ kò lè mọ fún ọ tó tó bá jẹ pé yàní àwárí tí kìí ṣe pé gbogbo ògbà tó bí ẹlòmílẹ́gbẹ́ bí ẹ̀kan láàrin ọdún méjì lẹ́gbẹ́ pé gbogbo pàtẹ́ ẹnu sákàtì gbọ́dọ̀ ẹ̀tẹ̀lù sákàtì ẹ̀ẹ̀kan náà lẹ́gbẹ́ lágbàdá jọ sáré máa pọ̀ mi sí ibẹ̀ yẹn ó ti tán náà nù. Láàrẹ̀ tó ti pé lemọ́ lemọ́ tí ó àwọn èèyàn ní dán lóhun ẹ̀sìn òdí ìyáwó èèyàn dégó bẹ̀yẹn o so gbọ́dọ̀ ọba àlejọ́lá kó sàánú akódótó à so ìgbàláyé wà kéèyàn ṣe tọ́lábùlì sàánà kó lọ́dọ̀ ọmọ yéèyàn pé kó ràn yàn lọ́wọ́ lórí kankan gbà bá ń fa mi bá ń pọnmi sáàgbé bá ń so ṣùgbọ́n fún ẹni tó jùyàn lọ́lọ́jọ́ orí nínú àwọn nǹkan tí ṣẹ̀rá ìsìláàmù fẹ́ ká mọ̀ ṣe dáadáa ni òun pàápàá jùlọ sáwọn tó bá jáwọn olùmọ̀ wa tó jáwọn àfáà wa kámọ̀ ṣe dáadáa sí wọn kámọ̀ wọ́n gbé nǹkan dání àgbàlọ́ wọn wọ́n ẹlòmíì tí ibi tó ní ìtẹríbadé náà máa fẹ́ tọ̀ tí àfá rẹ̀ bá mú mp3 mp3 tó máa ń wo díẹ̀ yẹn tó máa ń dà gírẹ́jù yẹn tá àfá rẹ̀ bá mú dání yóò tún lọ gbà àfá rẹ̀ ẹlòmíì bí àfá rẹ̀ bá pọn báàgì ráyìí táàpadà bá báyìí òun náà gba ẹ̀gbẹ́ rẹ̀ kọjá èèyàn méjì náà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà ti ṣe bẹ́ẹ̀ sí mi rí mi ìbọn wọn o ọlọ́ mi ìbọn wọn mo pè wọ́n pè wá ó rí pé mo tó bá dìdá ní ó lóun rí ó ní ṣùgbọ́n ọkàn òun ò sí ń bẹ̀ mo ní kéwòn nìkan bọ́lá àǹkọ́yìn àǹkọ́yìn ní ádàbù mo mọ̀ tọ́ ẹgbẹ́ ẹ̀gbọ́n rẹ tọ́ lè bí tọ́nà bí wọ tó bá gbé báàgì dání òun ní sọ wípé ọkàn ní òsínmọ̀ láti gbà lọ́wọ́ rẹ̀ ní alákọ̀ọ́kọ́ ní èyí tẹ́gbẹ́ rẹ lọ́jọ́ orí mo jù ọ lọ dáadáa kódà tọ́ ẹ pé bàbá mi náà ló bí wọn náà lábẹ́ àdílé kẹfà sí keje ló ń jẹ sí mi mo jù ọ lọ dáadáa ní ayé ẹ mo jẹ túrò ẹsẹ̀ rẹ̀ náà hákàdà bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn torí pé tí ẹni tó bá yẹ ká fún ní ìwọ̀ tó sì ní hákù lórí wa táà bá fún ní ìwọ̀ yẹn tó bá dákẹ́ tí ó sọ̀rọ̀ kò dáa kò dáa kó sọ̀rọ̀ mú sọ pé mi ìbó wọn mi ìyọ̀ǹda wọn pé kì sọ̀rọ̀ pé kálukú ní ọ̀rọ̀ lọ́jọ́ ìgbà ìkámọ̀ yes ọjọ́ ìpínlẹ̀ àlìkàmọ̀ kálukú ló máa rẹ̀ rù ẹ̀ hakọ́n ṣùgbọ́n láyé ń bí nǹkan tó bá jẹ tó yẹ kó jẹ́ tààdù tó yẹ tí ọmọ akẹ́kọ̀ọ́ kó fi ní ẹ̀kọ́ yáyì tó yẹ pé ìmọ̀ tó gbà yẹn yóò lọ lò náà ni wọ́n àwọn tó kọ́ ẹ̀wọ̀n ṣé ìwọ ò lẹ́kọ̀ọ́ ni àbí ò gbẹ̀kọ́ torí àtọwà láàrin méjèèjì ìyàtọ̀ láàrin ò lẹ́kọ̀ọ́ àti ò gba ẹ̀kọ́ wọ́n rọ pé ò lẹ́kọ̀ọ́ àwọn mùrọ́ bí ẹ̀ ni wọ́n bú yẹn àwọn tó kọ́ ẹ àwọn ni wọ́n sọ náà ń ta òkú ọ̀rọ̀ sí yẹn pé àwọn yẹn gangan ni ò lẹ́kọ̀ọ́ torí pé fákìlù ṣe ìlàyìí ti àìlẹ́kọ̀ọ́ tí wọ́n ló jẹ́ kó pàdánù ẹ̀kọ́ yẹn lára wọn torí pé wọ́n ní fún ẹ ṣùgbọ́n ògbẹ̀kọ́ ìwọ náà ń dàrẹ́tì ọ̀rọ̀ sí gangan ìwọ gangan ní ọmọ àwúgbà ah, ògbẹ̀kọ́ ni ó tó ṣe wọ́n kọ́ ẹ bọ̀ tó ṣe kí ni o ògbà ẹni kéjì the same thing kì í ṣe the same person o another person mo pọn báàgì mi ẹ̀rọ ni mo ń bọ̀ bá sì mo ni wa ẹni tí mo sọ náà àwọn méjì wọ́n ànú alkọ̀lá ìtàn ń gọ́ àwọn náà ń gbọ́ báyìí wọ́n ń gbọ́ ṣùgbọ́n torí pẹ́mù náà sábà ọ̀rọ̀ débẹ̀ sọ ẹ jẹ́ ká mọ̀ fún sọ̀rọ̀ àtà wọ́n fi ẹ̀sùn kàn wá àwa náà pé àwọn wallahi wọ́n máa ń fẹ̀sùn kàn wá pé ààfin fún àwọn àfá wálé kò dẹ̀ sí nǹkan míì tó ń fà á ju wípé àfó onísúnà ò bíá àpọ́nlé ìyẹn ò wá sí pé kọ́mọ tí onísúnà náà kó máa fi wọ ustaazu rẹ̀ kó máa fi ráre kódà kódà torí pé ẹ̀yin náà ó padà ní tọ́lábà ó yá ó pẹ́ ẹ̀yin náà láwọn ọmọ lẹ́jẹ́ tí wọ́n bá dé lọ́dọ̀ yín so àwọn kẹ́kẹ́ yìí ò ṣe fáwọn àǹfààní ní ìwọ̀ táwọn àǹfààní lé lórí ẹ̀yin ó wà fẹ́ kí àwọn ọmọ ẹmọ́ ṣe kí ni o ọmọ ṣe fẹ́yìn eléyìí tó kù díẹ̀ káàtù láyé pé bí náà láti dákẹ́ lálẹ́ káfà ó so ọ̀rọ̀ adab ẹ dákun ẹ jẹ́ kí ẹ jẹ́ ká mójútó dáadáa ẹ jẹ́ ká mójútó adab dáadáa àpọ́nlé fàgbàlagbà yes a ní kẹ́ dọ̀bálẹ̀ fún wa ṣùgbọ́n àwọn nǹkan tó bá jẹ́ nǹkan tó bá jẹ́ ìwọ̀ wa táa ní lọ́dọ̀ yín ẹ mọ́ sùdárì ẹ fún wa ní ìwọ̀ wa ẹ fún wa ní ìwọ̀ wa ẹlòmíì bí àbá rẹ̀ bá gbé tíràdà ní báyìí àbúkò pé à mo sáré lọ sáká ní ìsáàsì ẹ̀rọ ìdùnnú oníṣẹ́ ti gbàkínlẹ̀ lọ́wọ́ yìí ẹ̀sẹ̀ ní ojú òfin sọ pé ìsáàsì mo sáré lọ sáká ní pé ẹ̀wà ẹ̀ jóná nígbà àwọn kan wọ̀nyí ẹ̀ lè dáhùn lé kí bídí àwọ̀ ẹ̀yin náà mọ̀ o ẹ mọ̀ o ó dídò ta dénú kíláàsì dáàbò ní blálà ẹ̀nà àwọn lékè ó láwọn ìlú mi ìfẹ́ mẹ́lòó nú yín láti ìnà lánà rí tá lánà nú yín rí ní kíláàsì àná abónẹ́gbàndì obìnrin tó ti bàlágà àbólẹ́gbà ẹnìkan bèèrè bèèrè kan lọ ṣe Nasir Al-Albani rahimahullahu ta'ala ó ní àbúrò wo obìnrin ó tàṣe mọ́sẹ̀ ó ti bàlágà pé sóhun lè ṣe ní kòbókò àbájá níbẹ̀ lọ rẹ̀ pé tí bàbá yín ń bẹ láyé ó ní pé ń bẹ láyé bàbá ń bẹ láyé ó lè ná lọ́fẹ́jọ́ rẹ̀ sún bàbá yín ẹwù gan wọ́n ló gbà ṣe àbúrò mi mọ̀ ní pé ẹ̀ẹ̀mí rẹ̀ mo ti bèrè lẹ́ẹ̀kan pé ìdáhùn tá a fún ọ lẹ́ẹ̀kan yẹn náà látọ̀kún mi o látọ̀kún báyìí bàbá yín bẹ́lẹ̀ bàbá àwọn bẹ́lá lọ fẹjọ́ sọ̀rọ̀ ó ò lè náà sọ ẹ mọ́yà àwọn mọ̀dárì sọ pé wọ́n ń ṣegi fáwọn ẹ̀gbọ́n ṣe blálà tààràtàrà so tẹ ìwọ àwọn àfáà ẹ̀dá fún torí ọlọ́run ẹ mọ́ fìrà rè ọlọ́run ẹ mọ́ fìrà rè من علمك حرفا فهو أبوك في الدين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته